This our father, this our real father that he know that uh, he, he know uh, he know to fight for our rights. And to be brave to God to long, to long life for him. To take us out of this rubbish country. Yes. Useless country. The country that uh, somebody can come to our land to come and kill our brother. To come and rape our sister. We cannot, we, can, we, can, we, we don't right to, we don't right to talk. If you talk, they can kill you. If you talk, they can detain you, they can jail you. So enough is enough. Enough is enough. Enough is enough. Enough is no security. This country, there's no security. So starting from now, we don't want any Fulani S men in our in our land to come and disturb our father, our farms, our sister. If you are meeting any Fulani herdsman, we are ready to face him and destroy them. Starting from now. Of course. If any police attack us for that, we are ready for them. We are ready. Yoruba people ready to this country. To, to, to, we are ready for, to, to, to face the country that uh, you don't have mercy for Yoruba. Wow. We have taken back our territory. Yesterday, We meet many, my father, I meet some, maybe like a five years old boy, six years. There is no father, they don't have house to sleep, they don't, they don't have anything. Mm. If you see this, this, this, all this boy, small boy, they smoke Indian yeah, air. I swear. I, oh my God, this country is finished. We don't want Nigeria anymore. We want <laughs> Yoruba nation. And we are, we are not fear anybody. We fear only God. Enough is enough. Enough is enough. There's no going back. What a word! Ní Yorùbá, bàbá wa lélẹ́yìn, gbogbo ọmọ Yorùbá ọ̀dọ́ Yorùbá pátápátá, a sọ̀pọ́tì bàbá wa torí pé bàbá wa ń béèrè ẹ̀tọ́ wa fún wa. A dẹ̀ rí pé bàbá tó mọ iye ọmọ lélẹ́yìn, bàbá ń rò pé nígbà tóun bá dàgbà kí ni àbọ̀ tóun fẹ́ jẹ́ fún àwọn tí wọ́n ti lọ. Bàbá ti gbé wa délẹ̀ lérí náà already torí pé ohun tá à ń fà yìí kò sí padà sẹ́yìn lórí ẹ̀. kò sí o. kò dẹ̀ sí ìbẹ̀rù fún ọmọ ọlọ́run torí pé ọmọ ọlọ́run làwa ṣe ọmọ bàbá làwa ṣe nípa ìgbàgbọ́ nínú Kristi ẹ̀rù kankan ọba wa torí pé ọlọ́run ló gbé bàbá wa dìde ó ti fi àwọn ọmọ akíkanjú tì í lẹ́yìn ẹ̀rù kankan ọba wa o àbẹ̀rù anybody níbi tí nǹkan dé dúró báyìí torí pé ìlú tí a pera wa ní ìlú tó pera ẹ̀ ní Nàìjíríà tí ò sí ààbò fún àwa tá wà ń bẹ̀ àwọn Fúlàní ń pa wá wọ́n ń ba gbogbo dúkìá bàbá wa jẹ́ wọ́n fi ń tún tiwọn ṣe wọ́n rẹ́pù àwọn àǹtí wa àwọn àbúrò wa wọ́n tún ṣe fídíò wọ́n mọ̀ jẹ́ kárí ẹ̀yìn ẹ̀ wá jẹ́ ẹ̀ tó fi hàn wá fúdí èyí gbogbo ẹ̀mọ́ gbẹ́nu gbogbo ọ̀dọ́ Yorùbá sọ̀rọ̀ pé àfẹ́ wọn mọ́ ní orílẹ̀ wa ń bi kálukó dirẹ̀ mú ìlú Benin Republic wọn ò tó Ọ̀ṣun state. kí ni mo sọ fún yìí wọ́n dáṣẹ́ lé ayé wọn wọ́n àbọ̀wàbẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá wọ́n ti lọ ń jẹ adúró wọ́n lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ ṣe nǹkan oríṣiríṣi nílẹ̀ bẹ̀nà bẹ̀nà wá ní kí wọ́n mọ gba ìwé wọn lé ọ̀pọ̀lọpọ̀ nígbà tí àwa gbọ́njú ìlú Ghana wọ́n máa ń wá lu wálẹ̀ Yorùbá ń bí wọ́n máa ń ṣe so bàtà súnmíkà ẹ̀ lábàáyọ́ tó ń jò ẹ̀ ní bàtà tó ń jò iṣẹ́ tó wá ń ṣe ń bí nìyẹn bọ̀ nísìnyí àwọn ọmọ Yorùbá wọ́n ti di ẹrú nílùú Ghana débi pé Ghana ń lé wa pé ká máa lọ lu wa adẹ̀ ń pera wa ní wọ́n nàìjíríà gbogbo agbára tí ń bẹ́ẹ̀ lù nàìjíríà ń bí kò sí yorùbá ń bẹ̀ ọdún kẹrìndínlógún rèé tí ọmọ yorùbá ti ṣe ig buratai abikile tọ́lá ọlé lọ́lẹ́dẹ́mẹ́ta yìí simon safami yorùbá ò débẹ̀ rí ig tí ń bẹ́ẹ̀ lù yìí hausa fulani ló ń ṣe àwọn náà ń ṣe ọ̀gá sójà àwọn náà ń ṣọ̀gá ss àwọn náà ń ṣọ̀gá gbogbo nǹkan láyé kò sí yorùbá nìkan wọ́n làwọn fún wa ní vice president extra tire dọ́mítà tí ó lè sọ̀rọ̀ tí ó lè béèrè ẹ̀tọ́ Yorùbá fún a dẹ̀ rí pé gbogbo àwọn bàbá wa tọ́jọ́ lọ́sẹ̀lú yìí wọ́n ń tà wá ni wọ́n fi wá gbàgé wọ́n fi wá ṣe business wọ́n fi wá gba contract so fúdi èyí eléyìí tá à ń ṣe lẹ́nu yìí gbogbo àwọn ọba wa pátápátá látòrí Ọ̀ọ̀ni Aláàfin gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá ni wọ́n ń bẹ́ẹ̀ bíbáyìí ṣùgbọ́n ọba tó bá fẹ́ sọ fún wa pé òun ò sí ń bẹ̀ kó ṣe fídíò kí gbogbo Yorùbá rí gbogbo àwọn tó jẹ́ bàbá wa látòrí látòrí bàbá wa eh, eh, bàbá wa tó wà lẹ́kọ̀ọ́ bàbá wa Ayọ̀ Adébánjọ bàbá wa tó jókòó gbogbo ọ̀rọ̀ tí bàbá wa sọ yìí bàbá wa Ayọ̀ Adébánjọ mọ̀ sí gbogbo Afẹ́nifẹ́re mọ̀ sí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mọ̀ sí gbogbo ọ̀dọ́ Yorùbá mọ̀ sí àgbààgbà tí bá ń bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá yìí tó bá ní òun ọ̀fọwọ́sí nǹkan tí bàbá Banji Akintoye ṣe lé afẹ́kọ́ ṣe fídíò ohun tí a fẹ́ ni pé òmìnira fún Yorùbá ó sì ti bẹ̀rẹ̀ láti òní tí bàbá wa ti sọ̀rọ̀ bàbá wa ti pàṣẹ a sì nígbàgbọ́ yìí pé mímí ò lé mi bàbá ọ̀dẹ̀ sí ẹni kankan tí ó lè fa ọmọ Yorùbá kan ní aṣọ níbi tí gàdédó tí a bá ń gbọ́ bìkan yìí pé ọlọ́pàá kan tàbí sọ́jà kan tàbí ss kan ó fi ọwọ́ kan mọ́ yorùbá kan yóò dògùn ni o ó ti tó gẹ́ mò ń gba ẹnu gbogbo ọmọ yorùbá sọ̀rọ̀ pé àfẹ́ gbogbo fúlàní agbénipa lórí ilẹ̀ wa mọ́ láti sísí lọ adẹ̀fẹ́ gba gbogbo àwọn bàbá wa níyànjú tí wọ́n jẹ́ àgbẹ̀ kan padà sóko wọn láti ọ̀la lọ a bẹ̀rẹ̀ sí í rí gbogbo ìletò déletò láti mọ bá wọn sọ̀rọ̀ kálukú ọmọ padà sóko rẹ̀ ní ìrọ̀rùn a dẹ̀ rí pé a mójútó wọn débi pé a ní rí fúlàní kankan tí ó yọ wọn lẹ́nu mọ́ torí pé àwọn fúlàní yìí wọ́n ń jẹ orúkọ ó ba dúkìá àwọn bàbá wa jẹ́ wọ́n jẹ oko wọ́n ń ba su bàtà bàǹkà jẹ́ láti lè jẹ́ pé kí àwọn ọmọ kó ata tiwọn àti t tòmátì wọn àti sùnwátà fún wa wọ́n ti sọ wá lẹ́rú ẹni pé gbogbo ilẹ̀ yorùbá ni fúlàní ti yọ apó ààfin fúlàní ó ju àwọn bàbá wa lọ adẹ̀dúgbà lọ́wọ́ bàbá wa olúbàdàn bàbá dáadáa wọ́n ti yọ ẹni pé wọ́n ti gba agbára kó lọ́wọ́ sẹ́ríkì kan wọ́n ní kó wà lábẹ́ baálẹ̀ léyìí tó yẹ pé bó ṣe yẹ kó wà nìyẹn gbogbo ìyà tí àwọn fúlàní yìí fi ń jẹ wá gbogbo agbára tí wọ́n ń lò yìí wọn ò tí ì bí ọmọ yorùbá kan dáa kó lorú ẹ̀ nílùú wọn àwa yorùbá tá ń gbé nílùú wọn á lágbára kankan kí ló dé tá a wá ń ṣe ẹrú nílùú tí wọ́n ti bí wa kí ló dé tí à ń ṣe ẹrú nílùú tí wọ́n ti bí wa tó dẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ń pera wọn ní sẹ́nítọ̀ tí wọ́n ń pera wọn ní ọ̀nà erékùn tó ń sọ lórí wa wọ̀nyí wọ́n máa lọ nínú goslow wọ́n rí àwọn ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn-ún tí wọ́n ń ta gúgúrú tí wọ́n ń ta pọ́pọ́ wọ́n dẹ̀ tún mọ́ ọ̀rá jẹ lọ́wọ́ ẹ̀rí pé ẹnì ìparun èso lórí gidi so fún díẹ̀ yìí àfẹ́ wọn mọ́ ohun tá a fẹ́ ẹwọ́ye ọmọ Yorùbá ti bẹ káàkiri àìmọye orílẹ̀-èdè ní Yorùbá pọ̀ jùlọ. àìmọye orílẹ̀-èdè ní Yorùbá pọ̀ jùlọ. kí ló wá dé arọ gbogbo àgbáyé gbogbo àwọn United Nations kíkiri yóò tó dá wàhálà lẹ kó tó dogun kan á pín wa tí wọn bá wá wá àwọn gbọ́ afẹ́wọ̀kọ àárọ̀ wọ̀kọ wá dá sí ó tó di pé yóò dogun tí wọn bá wá dá sí yóò kọjá ọ̀tọ̀ rò torí pé bíi tí nǹkan dọ́dọ́ sí àwọn òsínlábẹ́ Nàìjíríà kọ́ bá sí ìdádúró ẹ̀rù ọ̀dẹ̀fà wá láti sọ̀rọ̀ àti kúrò ní abẹ́ ká má lè sọ̀rọ̀ ká má lè sun ọkàn wọn balẹ̀ àárín lọ lórí ìrìn ọkàn balẹ̀ kí ló ni wá ni àṣàyẹ àwọn olórí la sì yàn adẹ̀ ẹ tí ń ka wa ní èkó ń bí àbábá gbogbo àwọn tí ń so lórí mbẹ fúlàní ni wọn àfẹ wọn mọ pọ́ọ̀tì wa tá a ní pọ́ọ̀tì méjèèjì fúlàní ní kọ̀ntró wa ń bẹ̀ àfẹ wọn mọ gbogbo airport wa ń bẹ̀ yẹn fúlàní ní so lórí mbẹ àfẹ wọn mọ sẹmẹbọdà àfẹ fúlàní ń bẹ̀ mọ láti sísí lọ tí bàbá bá ti sọ̀rọ̀ tán àwọn ọmọ yorùbá kẹmẹta sèmítì á lọ sí gbogbo bọ́dà wa lẹ̀ tí ráìsì ó lè mọ wọlé oúnjẹ ó lè mọ wọlé ó lè mọ wọlé ní lọ́rùn ẹ̀dọ́gùsẹ̀ náà ó ti tó gẹ́ gbogbo bọ́dà wa tí ìjọba nàìjíríà láwọn tì à ń sọ fún ọ pé àṣìlábẹ́ ọmọ báyìí á lọ sí gbogbo ẹlẹ́ láti sí ìlọ fúnra wa gbogbo tẹ́ bá fẹ́ ṣe fún wa àwa gan rẹ́dì fún yín wọ́n ń gba ẹnu gbogbo ọmọ yorùbá sọ̀rọ̀ ni o àwọn kan lè sọ pé ẹnu yorùbá kò ẹnu wa kò ẹ má fọkàn sí o tẹ bá fẹ́ mọ̀ pé ẹnu wa ẹnu wa kò ẹ̀yẹ ẹ̀fọwọ́ nìkan ẹ mọ̀ pé gbogbo àwọn ọba. this our father this our real father that he know that uh, eh, he, he know uh, he know to fight for our rights and we pray to God to long to long life for him to take us out of this good life rubbish country yes. useless country the country that. Uh, Somebody can come to our land to come and kill our brother, to come and rape our sister. We cannot, we, can, we, can, we, we don't right. we don't right to talk. If you talk, they can kill you. If you talk, they can detain you, they can jail you. So enough is enough. Enough is enough. Enough is enough. Enough is enough. There's no security. This country, there's no security. So starting from now, we don't want any Fulani men in our in our land to come and disturb our father, our farms, our sister. If you are meet any Fulani man, we are ready to face him and destroy them. Starting from now. Of course. If any police attack us for that, we are ready for them. We are ready. Yoruba people ready to this country. To, to, to, we are ready for, to, to, to face the country that uh, you don't have mercy for Yoruba. We have taken back our territory. Yesterday, Yoruba we meet many, my brother, I meet some, maybe like a five years old boy, six years. There There's no father, they don't have house to sleep, they don't, they don't have anything. Mm. If you see this, this, this, all this boy, small boy, they smoke Indian air, I swear. Mm. I, oh my God, this country is finished. We don't want Nigeria anymore. We want Yoruba nation. And we are, we are not fear anybody. We fear only God. Thank you, thank you. Enough is enough. Enough is enough. There's no going back. What hello. world! Ní Yorùbá, bàbá wa lélẹ́yìn, gbogbo ọmọ Yorùbá, ọ̀dọ́ Yorùbá pátápátá a support Baba. wa torí pé bàbá wa ń béèrè ẹ̀tọ́ wa fún wa a dẹ̀ rí pé bàbá tó mọ iye ọmọ lélẹ́yìí bàbá ń rò ó pé nígbà tóun bá dàgbà kí ni àbọ̀ tóun fẹ́ jẹ́ fún àwọn tí wọ́n ti lọ bàbá wa gbé wa bàbá ti gbé wa délẹ̀ lérí náà already torí pé ohun tá à ń fà yìí kò sí padà sẹ́yìn lórí ẹ̀. kò sí o. kò dẹ̀ sí ìbẹ̀rù fún ọmọ ọlọ́run torí pé ọmọ ọlọ́run làwa ṣe ọmọ bàbá làwa ṣe nípa ìgbàgbọ́ nínú Kristi ẹ̀rù kankan ọba wa torí pé ọlọ́run ló gbé bàbá wa dìde ó sì fi àwọn ọmọ akíkanjú tì í lẹ́yìn ẹ̀rù kankan bàbá o àbẹ̀rù anybody níbi tí nǹkan dé dúró báyìí torí pé ìlú tí a pera wa ní ìlú tó pera ní nàìjíríà tí ò sí ààbò fún àwa tá a wà ń bẹ̀ àwọn fúlàní ń pa wá wọ́n ń bà gbogbo dúkìá bàbá wa jẹ́ wọ́n fi ń tún tiwọn ṣe wọ́n rẹ́pù àwọn àǹtí wa àwọn àbúrò wa wọ́n tún ṣe fídíò wọ́n mọ̀ jẹ́ kárí ẹ̀yìn ẹ̀wá jẹ́ ẹ̀ tó fi hàn wá fúdìí èyí gbogbo ẹ̀mọ́gbẹ́nu gbogbo ọ̀dọ́ yorùbá sọ̀rọ̀ pé àfẹ́ wọn mọ́ ní orílẹ̀ wa ń bi kálukó dirẹ̀ mú ìlú Benin Republic wọn ò tó Ọ̀ṣun state. wọn ò tó local government méjì ń bá mi. kí ni mo sọ fún yìí wọ́n dáṣẹ́ lé ayé wọn wọ́n dẹ̀ ń gbádùn ara wọn.